أما بعد فيا عباد الله وفقنا الله وإياكم أن مظاهرة المشركين ومعاونتهم على المسلمين أي على قتالهم وإيقاع الأضرار بهم فهو ردة وخروج عن الإسلام ومتى تعمقت محبة الكفار في قلب أي مسلم حتى رضي بكفرهم لم يبق في قلبه إلا كفر بالله ربه وإيمان بالكفر فصار واحدا منهم مرتدا عن دين الإسلام حتى يتوب إلى الله متابا قال الله عز وجل يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا إن تطيعوا فريقا من الذين أوتوا الكتاب يردوكم بعد إيمانكم كافرين وتحذير نفسه قرع به الله تعالى آذان المسلمين في شأن الكفار قائلا يا أيها الذين آمنوا إن تطيعوا الذين كفروا يردوكم على أعقابكم فتنقلبوا خاسرين بل الله مولاكم وهو خير الناصرين وقال الله تعالى ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله والهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير قال سبحانه وتعالى ودوا لو تكفرون كما كفروا فتكونون سواء ولا تتخذوا فلا تتخذوا منهم أولياء حتى يهاجروا في سبيل الله الله سبحانه وتعالى نسأله بأسمائه الحسنى وصفات العلى أن يفقهنا في أمور ديننا أن يفقهنا في أمور ديننا ويثبتنا في الإسلام تثبيتا هذا هو ọlọ́run ọba ìlàmà dúgbẹ́ fún ní òun la wá kó foríjìn wá kò níbi àwọn àtiṣe wa òun la kóràn wá lọ́wọ́ ní gbogbo wa àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn ni ọ̀rọ̀ ayé ni kò sẹ́ńtà lè sọ́tọ̀ tó lè kún wa lọ́wọ́ lórí ẹ̀ yàtọ̀ aburú ń bẹnu ẹ̀mí wa síra wa aburú ń ara wa síra wa wa ta'ala kó sọ wa sọ àwọn aburú náà ibẹ̀ ń tọ́lọ kò sí ẹ̀dá kan tó lè ṣì lọ́nà mọ́ gbogbo ẹni tí Allah subhanahu wa ta'ala bá wá fi mọ̀nà tó fi muslim tó fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ gbẹngbẹn lórí súnà náà Muhammad sallallahu alaihi wasallam kò sí ẹ̀dá kan tó lè yí padà mọ́ ajáre pé Allah subhanahu wa ta'ala òun náà lẹ ọba wa kan ṣoṣo tá máa kégbè baraba dẹ̀wá oníkàlámà lọ́lọ́hun baraba níwá oníkàlámà lọ́lọ́hun ọba yìí kò lẹ́nìkan tí ń bá tí ń bá tìjọba rẹ̀ kò lẹ́nìkan tó dàbí igbákejì fún anábí wa muhammad sallallahu alaihi wasallam ó ní ẹrú sin ọlọ́run tó mọ ọlọ́run sìn jù lórí ilẹ̀ wọ́n sì ní òjíṣẹ́ ọlọ́run bá tó rí iṣẹ́ náà jẹ́ bó ti yẹ kó jẹ́ ẹ̀yin mùsùlùmí òdodo ẹjá páyà ọlọ́run bó ti yẹ páyà rẹ̀ a gbọ́dọ̀ filé ayé yìí ilẹ̀ àfi ká mùsùlùmí ọlọ́run tó pè wá láyé míì ó lẹ́yìn ọmọ ẹ̀dẹ́ èèyàn ẹ̀páyà ọlọ́run ọba yín tó dá yín látara ẹ̀mí kan soso. ẹ̀mí kan yìí lára rẹ̀ ló ti dá ìyàwó rẹ̀ látara ẹ̀mí kan tó dá ìyàwó rẹ̀ lára rẹ̀ yìí ní gbogbo wa bá ti pọ̀ tó lókè ìpẹ̀ lọ́kùnrin lóbìnrin wa wa lárúbáwá wa èèbó wa aláwọ̀ dúdú wa lára àwọn méjèèjì láti jáde ọba lára mọ̀lẹ́bí okùn mọ̀lẹ́bí tí Islam ní òfin ti bẹ́ra yín o

yóò forí àwọn ẹ̀ṣẹ̀ wa jìn wá ẹni bá sì ń tẹ̀lé òfin ọlọ́run bá subhanahu wa ta'ala tó ń tẹ̀lé lánàá ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam faqad faza fawzan 'azima irú ẹni bẹ́ẹ̀ ló jèrè tó tóbi jù láyé lẹ́yìn náà wà rúsìn ọlọ́run gbogbo ọ̀rọ̀ táà fi ń tó tẹ̀mí ayé tó tẹ̀mí gbogbo rẹ̀ la bárọ́ kábòdodo àmófin tọ́lọ́run òdodo gbogbo rẹ̀ kò sí ọ̀rọ̀ kan tó lè sòdodo tó tọ́rọ ọlọ́run subhanahu wa gbogbo ìlànà lálẹ́ le kó bọ́ sójú fún wa a lè tò lànà mí ngbà mí kájá sínú ìgbẹ́ a lè já sínú kòtò ká lè jáde má àmọ́ lánàá ń ṣe ọlọ́run kan tó dáa jù láyé ni kò bá tọ́ láyé tó ká sì dájú wípé wa àwọn àtàwọ̀ tí wọ́n wọ fi àsáwọ̀ ọ̀nú ẹ̀sìn làwọn bídí àánú ẹ̀sìn tó ń pé bídí àánú ẹ̀sìn rèé ànú ni ẹni bá sì gbánù déwájú ọlọ́run ìntọ́lọ́ fi tán lẹ́sàn ilaha illallah ní ìjẹjọ abára sọ nípa ìwà tí wọ́n pè ní sihir kálá lágbára kọ̀kọ̀ a lè yí ọwọ́ padà àjànú kówòkọ̀ láti mọ́ pàǹkan bí idán láti máa ta nǹkan máyàn gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n jẹ́ oyé wa wípé in tí ń bá ìsìlámù èèyàn jẹ́ ni ẹlẹ́ẹ̀kẹjọ nínú tààtún gbọ́dọ̀ fojú tó tààgbọ́dọ̀ yóò bá ìsìlámù wa jẹ́ òun ni tó gbajúmọ̀ ó kálé ó kákó ń láàrin obìnrin síra wa ń láàrin àwọn ọkùnrin síra wa ń lọ́dọ̀ àwọn lárúbáwá ń bẹ lọ́dọ̀ àwọn ìbò kátó wá sí àwa láwọ̀ dúdú Kini, ni wà mushrikina wa muawanatuhum ala al-islam ìwà náà ni kí ni ká máa kún àwọn ẹlẹ́bọ lọ́wọ́ ká máa kún àwọn kèfèrí lọ́wọ́ lórí mùsùlùmí àti islam wàyí ń bẹ láwùjọ wa o kíyàn gbárùkù tẹlẹ́bọ Owo lóní ni ìmọ̀ọ̀yàn ni agbára lóní ni àṣẹlẹ́nu ni kó fi ti ẹlẹ́bọ lẹ́yìn àjẹ́ǹsì mùsùlùmí ilé mú yẹn kó ní islamu gbogbo ògbà tí ìfẹ́ kèfèrí bá ti jìndò sẹ́mi mùsùlùmí tó fi wá di wípé ó ní kèfèrí wọn gẹ́gẹ́ bí ẹ̀sìn hátà rọ́bù yàbẹ̀ kúfùrì gbogbo ògbà tí àti kan ọ̀rọ̀ ayé ni ara àta ni ọ̀rọ̀ òṣèlú ni ọ̀rọ̀ oko dídá ni gbogbo ọ̀nà yòówù tẹ́dà fi máa ń so mọ́ra wọn kódà ìbá jẹ́ bàbá sọ́mọ ìbá jẹ́ ọkọ síyàwó ìbí àjọ gambi iṣẹ́ sọmọṣẹ́ rẹ̀ tó bá di wípé ìfẹ́ kèfèrí bá fi dó lẹ́mìí mùsùlùmí débi pé tóun náà fi wá sọ wípé kò sí ń tó ṣe ìlànà tiwọn náà ọlọ́run kan náà lájọ ń sìn ìlànà ọ̀tọ̀ọ̀tọ̀ lákàn fi ń gbà sín tó fi wá di wípé wílé ìṣẹ̀lẹ̀ fẹ́dà lam yabqa fi qalbihi illa kufrun billahi rabba wal imanu bil kufri dina ìrẹ́ tọ́rọ̀ rẹ̀ bá rí bẹ́ẹ̀ kò sí tó kù sínú ẹ̀mí rẹ̀ mọ́láyé tayọ wípé ìwà kèfèrí sọ́lọ́wọ́n bá tó dá kù sínú ẹ̀mí rẹ̀ ìmánì sí kèfèrí ló kù sínú ẹ̀mí rẹ̀ ìyẹn ni pé kò lè jẹ́ mùsùlùmí má ó ti di ara wọn kódà bí ò tí ì yí padà irú ẹni bẹ́ẹ̀ ò sínú islamu mẹ́ títí tóbi tún bá lọ síwájú Allah subhanahu wa ta'ala tí ó tún àkídà rẹ̀ ṣe tí ó tún gbàgbọ́ rẹ̀ ṣe tí ó tún mẹ́ni rẹ̀ ṣe nígbà náà lọ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala tó lè gbàlẹ́rú àwọn àtàjọ ríra wa lójoojúmọ́ nínú mọ̀lẹ́bí nínú jàmá kò sí tó ní ká máa bá lò níbàálò mùsùlùmí torí kó dìkí ara rẹ̀ kó ìṣe mùsùlùmí má àmọ́ níwájú ọlọ́run kò sínú rẹ́kọ́ọ̀dù mùsùlùmí má nírú wà tó wù yẹn kúrà kó máa kírun ẹ̀rí pọ̀nù kùránù rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló sì pọ̀ kan nínú hadith aná Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n wọnú sínú kùrán Allah subhanahu wa ta'ala kípa wa mùmí ní òdodo àwọn àfáà wa àkọ́kọ́ nínú Islam tí wọ́n gba kéwú lẹ́nu ń ṣe jẹ́ ká gbọ́yé wípé bọ́lọ̀mbá ní yẹ́ ayọ́ lẹ́dí na amanu ká kí wéré ní irú ogbólóhùn sáwà mùsùlùmí òdodo tàti wèrè ni ẹ̀yin mùmí ní òdodo ẹ̀tẹ́ ti yí o wọ́n ní ká tẹ́tí wa ìmọ̀ amúrán na kẹ́mẹ̀rọ̀ bẹ́ bóyá àṣẹ kẹni tọ́lọ̀ fẹ́ pa wá ká lè gbọ́ àṣẹyẹyẹ ká lè múlò wà ìmọ̀ náhìyún na tẹ́hìmín àbíkójá sí pé nǹkan ìwọ̀ kẹni tọ́lọ̀ fẹ́ kìlọ̀ rẹ̀ fún wa ká lè síwọ́kún díẹ̀ eléyìí wá nìyí tọ́lọ̀ fẹ́ sọ fún wa ní pé nǹkan ìwọ̀ ni ẹ̀mùmí ní òdodo la tattakhidul yahuda wan nasara awliya ẹ má àwọn yahudi àtàwọn nọ̀sọ́rọ́ ní ọ̀rẹ́ ayò ẹ má wọn ní ọ̀rẹ́ kòríkòsùn torí pé bẹ́ẹ̀ tí wọ́n ní ayò ni wọ́n jẹ́ pápá kan wọn lórí apá kan bó ti kí wọ́n àti wọ́n ṣe súnmọ́ra yín tó wọ́n sì fẹ́ràn ara wọn síra wọn jù fẹ́ tí wọ́n ní sí wọ́n lọ ọlọ́wọ́ ni bá mú wọn lọ́rẹ́ ayò fa innahu minhum ó ti dára wọn o tó bá ti mọ ọlọ́rẹ̀ ayò tó di pé gbogbo àtírí ayé rẹ ibi tó ń ma nínú ẹ̀sìn rẹ níbẹ̀ lọ́wọ́ wọn in tó lè ṣe in tó lè ṣe wọ́n mọ̀ ju mùsùlùmí ọmọ ìyá rẹ nínú ẹ̀sìn lọ tó já sí pé ọ̀rọ̀ dàrú mọ́ ọlọ́dẹ́ di wípé òun gbárùkù ti ẹ̀sìn wọn òun bá wọn náwó sẹ́sìn wọn fa irú ẹ̀ níbẹ̀ nù wọn inna allaha la yahdi alqawma adh-dhalimin dáwọ́dájú allah subhanahu wa ta'ala kò ní ṣe ìmọ̀nà láíláí fáwọn ìjọ alábòsí láyé mi allah subhanahu wa ta'ala ni ya ayyuhal ladhina amanu apẹ̀yìn mùmí ní òdodo in tuti'u alladhina kafaru in tuti'u fariqan min alladhina utul kitab bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ̀tẹ̀ lápá kan nínú àwọn táa fún tíra síwájú àwọn tá a fún tírà síwájú yìí làwọn yahudi àtàwọn nọ̀sọ́rọ́ tẹ́ bá lè fún wọn ní submissiveness kẹ́ẹ̀rọ̀ tí wọ́n débi wípé in ti ń bẹ̀nú ẹ̀sìn wọn náà lẹ gbà lẹ́sìn tẹ́sìn tí gan fi wá ń di wípé tẹ́sìn ti wà iná sí ìdábí tí wọ́n báyìí wọ́n padà sọ di kèfèrí lẹ́yìn ti jẹ́ mùsùlùmí ìwé ìkìlọ̀ tí Allah subhanahu wa ta'ala ṣe nípa àwọn tí wọ́n fún tírà síwájú wa yìí dèédé irú ìkìlọ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run bá fi ń rán fàájítí sáwà mùsùlùmí tẹ́yìn mùsùlùmí ẹ ṣọ́ra yín o níbi àwọn kèfèrí gan tùráwọn yẹ̀rí àti nàṣọ́rọ́ kèfèrí fúnfún láwọn àwọn bọ́gíbọ̀pẹ̀ yẹn kèfèrí dúdú láwọn àwọn tọ́hùn ti pàpà ní gẹ́gẹ́ tí wọ́n lè tọrọ máa pẹ́sìn àwọn dúó lórí ẹ̀ látòkè sẹ́mà wó ti ẹ̀sẹ́ pé wọ́n ti dágbò rẹ̀ rúmọ́ra wọn lọ́wọ́ ṣùgbọ́n àwọn kèfèrí dúdú fẹ́ni tí ń bọ omi bolo ti fẹ́ rẹ̀rí kò ń bọ omi ṣẹ́ tí ń bọ Ṣàngó tí ń bọ bàtálá tí ń bọ Èṣù tí ń bọ Ògún ẹni tí ń bọ odò tí ń bọ gí ẹni tó sọ eku dọlọ́n ẹni tó sọ òrùn dọlọ́n ẹni tó sọ ìràwọ̀ dọlọ́n gbogbo ẹni tó bá ti rí bẹ́ẹ̀ gbogbo àwọn wọ̀nyí kéfèé rújú ni wọ́n wò ọlọ́run sọ ń pa wọn náà ya ayyuhal ladina na ọlọ́run mo pẹ̀yìn mú mi ní òdodo ẹni tí bọ́lọ̀ bá ti ń darí ọ̀rọ̀ yìí àwọn tí mọ́ ní sẹ́kù sára wọn ní o gbogbo àwọn ọ̀rọ̀ tó bá torí wà lẹ́sà nínú ẹ̀lẹ́dì ìrìn àmà torí pé kan ló jẹ́ nínú àwọn èèyàn tó fi ọlọ́ọ̀bọ òye ṣùgbọ́n mú mi ní òdòdó tó fẹ́ ọlọ́ọ̀bá yé bá ti ń sọ yìí yóò ti máa dúnú ẹ̀mí wọn wípé ha òfin mi rèé kódà ni wọ́n kà sí wa létí yìí ibi tá a bára wa yìí bó láti bára wa lò tá à ní jẹ̀bi wájú bí wọ́n ti rí lẹ́mìí wa nìyẹn irú ẹ̀ náà lọ́run sọ nípa àwọn kèfèrí in tuti'u alladhina kafaru bẹ́ẹ̀ báyìí lè tẹ̀ láwọn kèfèrí wọn yẹn yardukum ala aqabikum fatanqalibu khasirin wọ́n dá yín padà kúò nínú ìsìlámù yín ẹ padà wá jẹ́ ní òfò ẹ padà wá jẹ́ ní òfò balillahu mawlakum ọlọ́ọ̀bá bó ti wo lé tó máa yín ẹ̀ntẹ́ lè sátọ̀ lọ́sọ́dọ̀ rẹ̀ tó lè ràn yín lọ́wọ́ Ọlọ́hun Ọba ni wa huwa khairun nasirin gbogbo ẹ̀dá tí ràn yàn lọ́wọ́ láyé Ọlọ́hun Ọba ni ti ń dáa jùlẹ tí ràn yàn lọ́wọ́ láyé iná Allah subhanahu wa ta'ala ó tún sọ nípa àwọn Yahuda àti Nasara ó dojú ọ̀rọ̀ yìí kọ hatta tattabi amilatahum bó ti wù kó forí ṣe kó fọrùn ṣe kó mọ̀rọ̀ gbé kalẹ̀ jù bẹ́ẹ̀ lọ kó níwà rẹ̀ jù bẹ́ẹ̀ lọ kó níwà tẹ́ríba jù bẹ́ẹ̀ lọ yẹ̀húdí àti nàṣọ́rọ̀ ní gbà láyéláyé o wọn ò ní yọnu sí ọ ọ̀rọ̀ tí wọ́n kò ní wípé ẹn àìníwà rẹ̀ ló fà á tí wọ́n fi gbà sílámù lọ́wọ́ rẹ̀ yẹ̀húdí àti nàṣọ́rọ̀ wọn ò ní yọnu sí wà nábì o ìgbà tí wọ́n tó yọnu sí ọ hatta tattabi amilatahum

ó lè lọ fúngbà kan kó tó padà fúngbà kan gbogbo ẹ̀ tó bá ti mọ̀ nípa nature ààrẹ yìí tó bá ti lágbára lára èèyàn àà gbígbà kó èèyàn ni ẹni wá ń dọ́gbọ́n yọrọ sílé ìjọsìn tí wọ́n ó lọ ń gbá wòsàn àbí kí ni wọ́n ń pè gba arákùnrin wípé ṣe kírun kí àwọn kírun wọn náà pẹ̀lẹ́sìn tí wọ́n tàyè mú kéèfè rí dúdú ni sẹ́ńtì ò ti ẹ̀gbọ́ lọ́ngbọ́ rárá sórí èfọ́ ilé ìrìnfẹ́ ń ta ìyá ìmọ́lẹ̀ tẹ́ ìbá ti lè kírun mọ́ gbogbo ìwòsàn rere táǹtì fún yín lórí ọ̀tà yìí yóò lọ àmọ́ tó bá lápá ń kírun ọ̀tà yóò ní lọ ní ó sì fàyín ìyá ò bá lè lọ mọ́ ọlọ́run tó gbọ́dà gbárẹ̀ lọ́wọ́ wọn ó ní sẹ́rá àwọn kìnnú àwọn a mọ̀lẹ́bí a lọ́rẹ̀ a àdúgbò ẹ̀yin ẹgbẹ́ sì yíyé ẹ̀mọ́ lẹ̀ ṣe báwọn nu ọlọ́nu tòwọ̀sọ́rọ̀ ọlọ́nu ọwọ́ ọlọ́nu inú ọ̀rọ̀ so wọ́n padà sọ yín dẹni òfò ní tí wà náà yìí bá ti lè gbà fún wọn tí wọ́n náà recommend yìí pé ìlànà yìí ó dáa ìlànà tèmi náà ó dáa ìlànà àwọn náà ó dáa torípọ̀ kan ń sìn tó wà náà yìí bá ti dúó lórí irú sáǹdì yẹn wọ́n àìbá àìbámà ọmọ ẹ̀dá yẹn gbogbo wa ọlọ́run wá ń kẹ́ nílọ kúl iná húdà lọ́hì wàlúhúdà wà náà sọ fún wọn o bó ti wò sẹ́ náà lẹ̀sìn ànábì wá fi yìí náà nìlànà kò sí lánàá ọlọ́tún wọn sọ fánà muhammadu sallallahu alaihi wasallam wàlá ìní tàbáyàtà àhùwà ahùn tó bá ilé tẹ̀lé fẹ́ẹ̀nú wọn tó tẹ̀lé lánàá wọn báyìdà lẹ́dì jẹ́ ẹ́kàmìnà ìlú lẹ́yìn ìgbà tí ìmọ̀ òfin ẹ̀ títí wá débọ̀ wà nábì táa tú àtírí wọn fún ọ báyìí táa sàlẹ́bù jẹ́ kó bá wọn lò tó bá tún wá ń tẹ̀lé lánàá wọn mẹ́ẹ̀lẹ́kàmìnà lọ́ọ̀hìmí wàlí yìí wọ́n kò sẹ́ni tí ó ràn lọ́wọ́ wájú ọlọ́run o bí yà ọlọ́run bá tọ́ kò sẹ́ni tí ó gbà ọlọ́run wájú ọlọ́run o

torí wọ̀ ní ìbọ̀rọ̀ bá ṣẹlẹ̀ ní ìsìn o lè jáde sí takó sọ pé tẹ́tì ìdẹ́sọ rèé sọ àti tí ń bá sọ yóò fẹ́ dàbí gbà wípé mo fẹ́ wà one sided ìsọ fẹ́ wà wà sided ni torí mi irú àwọn ìbò yẹn kèé yé mi nọ́rọ̀ ẹ̀sìn aníṣẹ́ mọ̀ pé bọ́lọ̀ ti gbá wa kalẹ̀ wọn ò gbọ́dọ̀ rí wa pa fẹ́ fì sí ibi ẹ̀ ń tẹ́ra rẹ̀ bọ́lọ̀ ti gbé yín kalẹ̀ kò jẹ́ kí wọ́n rí yín pẹ̀fì tí ìrìnkẹ́ jù nìkan lọ́jẹ́ ilé kan sí ọ àpèjúwe tó súnmọ́ jù ó ti ń rún oko òsì bọ̀ látẹ̀yìnwá oko lójoojúmọ́ iṣẹ́ ọwọ́ lójoojúmọ́ gbogbo ẹ̀yìn ló ti tẹ̀ ọlọ́run bá dá ọlọ́ látara àwọn ọmọ owó bá dé wọ́n bá ní bàbá ẹra mọ́tò á ní ah tí ń bá lọ mọ́kà ìsọnù ni àwọn ọ̀rẹ́ mi táàjọ jẹ́ tálíkà tẹ́lẹ̀ wọ́n bèèrè pé mo ti rówó mọ́ká ẹjá kọ́lé tó dá fún yíkẹ́ gbénú rẹ̀ kẹ́ fi fcc ah! ilé tálíkà náà ní ẹjẹ́ ẹ̀mọ́ gbé torí táwọn ọ̀rẹ́ mi bá mọ̀ wọ́n wò ó kí bóyá bí ìsọnù ní ó jẹ́ a máa ń gbọ́rù rẹ̀ àwọn abiyamọ jáde ní mo ti ń dààmú lórí rẹ̀ ti fẹ́ gbogbo ọ̀rẹ́ tó bá òtí bá bí torí pé olówó lọ́ráyé ojú wọn fọ́ ní èmi ó jayé ọmọ mi tó bá wá di bí ẹ̀sìn a máa ní wọ́n sọ wá lẹ́nu ní àfẹ́ kí wọ́n mọ̀ gbígba wípé àbí afẹ́ wà fundamentally ẹ̀ẹ́n torí pé ẹsẹ́ mọ̀ diplomacy náà ń lọ wẹ̀ <laughs> kò mọ́ ìjà sínú odò tó ilé ìwẹ̀ mọ́ láti ń sọ eléyìí ìjọ tó wọn tó kírun má ni yamata yóò wá kan ọlọ́run wá ti Islam

ó fẹ́ lọ sí òun jímọ̀ ó ti wá dìrò rí tẹrọrìsì bọ́rọ̀ wọn ti rí nìyẹn ọlọ́run ní ẹ má súnmọ́ wọn débẹ̀ láyé mínú sọ́tù nìsá ọlọ́láwọn kèfèrí wọn yẹn wádù law takfuruna kama kafaru fatakununa sawaa yóò mọ̀ wù wọ́n kẹ́yìn náà di kèfèrí báwọn ti jẹ́ kèfèrí kẹwàá rí bákan náà kápàrọ̀ yóò mọ̀ wá kọ́mọ̀gàjù kan lọ lórí èbè ẹ̀rí nǹkan ọlọ́run tún àṣírí wọn fún wa tó mùsùlùmí dà tí ó kàrọ ọlọ́run tí ó yẹ tí ó gbọ́yé tí ó lò ìwù wọn bẹ́yìn báwọn náà ṣe tọ́lọ́ ọba má káwọn òkírun káwọn ògbàwẹ̀ táwọn táà ń táwọn ń so bí wọ́n bá múra wọ́n bá ti dáwà wọn wọ́n ti dáwà kúfùrù fún wọn tó jájọ ṣe ó dùn ẹ̀sìn àwọn ọlọ́run mọ̀jọ́ wa tá sọ̀rọ̀ lóyìn lọ́tọ̀ torí pé àwọn mùsùlùmí kẹtì kan òye náà àwọn alákọ̀wé yẹn wọ́n ti fẹ́ gbabala àsàwọlé láti rìváìfù ẹbọ tí àwọn bàbá wa ń jọ́ kìíní àná bó tẹ̀ ṣe wípé àwọn náà fi ẹbọ jẹ ẹbọ lógun náà ni àlàkùnì hàl àwọn ẹbọ àwọn òòṣà wọn yẹn tó fẹ́ parí àwọn ìlú kọ̀ọ̀kan lẹ̀ Yorùbá àwọn tó ń pera wọn ní àwọn lajú lítírèètì làwọn kìíní kan làwọn yẹn wọ́n ti fẹ́ rìváìfù àwọn kẹ́yìn padà lóko àṣà ọjọ́ mi ń bọ̀ wá lórí ìyẹn tí wọ́n mọ̀ èwo làṣà tó bá sílámù mú gẹ́gẹ́ mọ́ Yorùbá èwo ló kọ dí sílámù èèyàn tó fi mèé tó ṣe abẹ́lọ́ subhanahu wa ta'ala pẹ̀lú àwọn orúkọ ẹ̀ tí fi ń dájú ní orúkọ àti àwọn ìròyìn ẹ̀ tí fi ń gajú ròyìn kó mọ́sá ìjẹ́kẹ̀sìn wọ yíwa jù báyìí lọ bó bá wá yé wa jù báyìí lọ kó jẹ́kẹ̀sẹ̀ wa lè rinlẹ̀ lórí الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأيها المسلمون إن الإسلام دين يحوف على المعاملات الإنسانية حتى واعتبرها عبادة لها شرائعها الواضحة فالإحسان إلى غير المسلمين أمر مرغوب فيه فليس هذا فحص بل أمر به أمرا ما داموا مسالمين مع المسلمين غير محاربين لهم قال الله تعالى لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبغوهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين واخرجوكم من دياركم وظاهروا على إخراجكم أن تولوهم ومن يتولهم فأولئك هم الظالمون فبتلكم الآيتين يتضح الترغيب في حسن المعاملة مع غير المسلمين في الأمور الدنيوية والترهيب والتخويف في الأمور الدينية أنا فون الله لا كنسي ọba yìí ló ti kọ àkọọ́lẹ̀ ọlà táwọn tí ń páyà rẹ̀ ó ní àtibọ̀ táwọn tí ń páyà ohun àtibọ̀tán rí ni ọlọ́bọ̀ sì ní dojú ọ̀tá kọ ẹ̀dá kan lórí ilẹ̀ láyé àfàwọn alábòsí ẹ̀dá ẹn ni ní mùsùlùmí ẹn tí ò bá gbọ́rọ̀ tó ń ṣe ni irú àwọn bẹ́ẹ̀ ọlọ́run máa ń kojú oró sí wọn ni ń dojú ogun kọ wọn ni lábẹ́nú níta gbangba wọn mọ̀ orogun ọlọ́run ba ni torí wọ́n ń jàǹbá àmọ́nà ọlọ́run ba ni ajẹ́rìí pé ọlọ́run bá tó sòfin yìí ọba tó tó ní ànábì wa muhammad sallallahu alaihi wasallam ẹrúsìn ọlọ́run bá ní àwọn mùsùlùmí òdodo lórí ta sọ ní apá àkọ́kọ́ òtútúbà yìí kagbọ́yí lọ bí wípé ìsìlámù wa ẹ̀sìn kan ní tó gbé wá lóhùn gbẹ ká máa báwọn èèyàn lò dáadáa ó sì ka ìbáwọn èèyàn lò dáadáa wọn ò bá ìjẹ́ ìṣe dáadáa sáwọn tí wọ́n ṣe mùsùlùmí amòrò mọ̀rọ̀gógún fèè Islamu ti wá lójú òkòrò rẹ̀ ó fẹ́ káàkún ẹgẹ́ bí ẹ̀sìn yíò nìkan kọ́ kọ́lọ̀lọ́run pa wá láṣẹ rẹ̀ lópin tí wọ́n ṣe mùsùlùmí peaceful coexisting pẹ̀lú wa tí wọ́n bá wà gbé nígbé àlàáfíà tí wọ́n ò wa tí wọ́n ò súnnà náà Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ò jà wá lógun àwa náà agbọ́dọ̀ sí dáadáa sí wọn à ń fi dáadáa dáadáa ni à fi dáadáa a fi san dáadáa fún yẹn ni ó fẹ́ kí ko ọlọ́ni kó gbọ́ kó bẹ́yìn mùsùlùmí lò dáadáa ó mọ̀ wípé ìtẹ́yàn fi ń kí tí lóyìn filẹ̀ dùdù láyé ní kí èyàn sálámà sí yí ó ní assalamu wa rahmatullahi wa barakatuh wọ́n bá ní wa alaikum na mọ́dá yí lóhun sálámà ẹ̀yìn kèfèrí burúkú wọn yìí tí wọ́n dá kí

tó sọ́rọ̀ bá ti sí lára àbí ń bẹ nínú ilé ìyàwó àìsà ń bẹ ń ta àwọn yóò wà wọ́n á bá ìyàwó àìsà wọn bá sàwàdà débi pé àwọn nkẹ́kẹ́ nínú ẹ̀sìn wọn tí wọ́n rí kà nínú ìwé òfin tí wọ́n wọ́n máa ṣàlàyé rẹ̀ fún Aisha radiyallahu anha òun náà yóò wà bẹ́ẹ̀ lọ́wọ́ ṣe ọlọ́run wípé àwọn ìyá arúgbó tán mú mi lọ́rẹ̀ yìí tẹ́mi náà sì mú ọlọ́rẹ̀ yìí wọ́n sọ kẹ́kẹ́ nípa ẹ̀sìn wọn kán àwọn sọ báyìí ìwà náà ìbò lórí inú ẹ̀sìn tiwa anábòsí ṣàlàyé èyí tó bá jẹ́ rọ́mbẹ̀ anábí ó sàlàyé èyí tó bá jẹ́ òrò anábí ó sàlàyé anábí ń bá wọn Yahudi Khaybar ń bá wọn dòwò pọ̀ níbi ọ̀rọ̀ ayé kò sí tó ṣe láti bá wọn dòwò pọ̀ ẹ lè mú kó tira yín lópin ìgbà tí trust bá ti wà lórí tó pa pọ̀ ẹjọ́ wà lẹ́nu iṣẹ́ ọ̀gá rẹ lẹ́nu iṣẹ́ ni tó bá ti jọ́rùn ayé ẹ lè àmọ́ tó bá ti di bí ẹ̀sìn ayé àti ó mọ̀ sọ ní wípé lakum dinukum waliya din kò wọ́dọ̀ dé bí fọ́dún wọn dé wọn náà wá fún ní gift lásìkò ọdún wọn kí ló ṣe wọ́n nítorí pé ó láìkì ni gan nígbà lẹ́yìn àtìgbà túnú àwẹ̀ náà ó máa ń fèmí náà ní gift hàn mọ́ dá padà tó o bá ti dá padà lọ́dún gan kò ní fún ọmọ eré wọn gbójú wa lọ àwọn kínú gbọ́n káìkẹ́ìkẹ́ìkẹ́ ìjọba ti ń fún ọ tí wọ́n náà ń fún wọn ẹjọ́ yẹn exchange ní 25 of December ẹjọ́ exchange ní January 4th ẹjọ́ exchange nígbà kí náà ń pè léyìí tó máa ń ṣe ní ọdún ẹ́sà tó bá dọjọ́ kan tí náà bá tí ìjẹ́ tó fún mọ́ kò ní sọ̀rọ̀ láyé olóòfún fún ọmọ tó rí wọ́n pé ó túnmọ̀ kó sẹ́yìn mẹ́sẹ̀jì tó ní ẹ pé mẹ́sẹ̀ gbà máa kí látẹ̀bí sàwọn òbí wa kán bá gbọ́lé iye ò ní tó ẹran léyà ha fún wọn ta pé kí mọ̀lẹ́bí ó mọ́ bàjẹ́ náà ni ẹlòmí sì ń bẹnu wọn ń sọ ọ́nù ni tó náà gbà pẹ́ran ẹbọ lẹ́ran léyà tó àìgbẹ́sìn wáyé ni ó ti mọ àwọn ibi tó yẹ kó orin mọ nínú Islam ó ti mọ bó Islam ṣe ní kó bá wọn lò tó mọ fi ìfẹ́ ẹ̀sìn àti tí ń jẹ́ dáadáa tó fi wọn hàn wọ́n wọ́n American engineers táwọn wá ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n ń kọ̀ fásitì Islam kí ló fà fónú táwọn mùsùlùmí táwọn bá gbé ń bẹ̀ wọ́n wà písù pẹ̀láwọn wọ́n sì ju olórí ẹ̀sìn wọn eléèwù wọn pátá ẹ̀dẹ́ mùsùlùmí so eléè ní ìsìláàmù gbà wá yànjú rẹ̀ Allah subhanahu wa ta'ala olókun gbà tí wọ́n bá ti jà yín lógun ọlọ́wọ́n bá kò hánà yín o kú ọ̀lọ́dọ̀ àwọn tí wọ́n ṣe mùsùlùmí tí wọ́n bá ti hánà yín kò bí ẹ̀sìn yín tí wọ́n ti fara ní yín ẹ ẹ má kọjú ohun tó dáa sáwọn tí bá ń takò nínú ẹ̀sìn nínú wọn àwọn tí wọ́n gbé lójú gangan pé kí ni egun yín wọ̀ lẹ́nu ìlú yìí àníjẹ́ rí mú mọ́ mi gbogbo tó bàtà bá ń dáwọ́lé àníjẹ́ rọ́nà lọ irú àwọn bẹ́ẹ̀ àìmú wọn lọ́rẹ̀ ayò kódà àwọn tàwọ́kọ́ gan àgbọ̀dọ̀ mú wọn lọ́rẹ̀ ayò irú àwọn ẹni bẹ́ẹ̀ wọn náà ó dé fìlà mọ́ wo bẹ ni bẹ́ẹ̀ bá ríra yín tẹ́ kíra yín ọ̀rọ̀ àà tí bá jọ ní ìlú ni àjọnú mọ̀lẹ́bí ni bá ṣe lẹ́yìn kó ń lù ẹ̀yìn náà lélé wa kó ń lù pìtẹ́ dúró sí nìyẹn fáwọn tó bá ṣe wípé wọn ò fẹ́ rí yín pẹ̀lẹ́sìn yín nínú ìlú nàbínú mọ̀lẹ́bí ẹjọ fà tó tura wọn dáadáa àmọ́ tí wọ́n bá rí bẹ́ẹ̀ ẹ máa ṣe dáadáa sí wọn o àmọ́ àtọ́ bá rí bá ṣe ń sọ yìí ẹ gbọ́dọ̀ mú ọlọ́rẹ̀ ayò Allah subhanahu wa ta'ala lórí dáa mùsùlùmí ẹjá gbẹ́sìn wáyé àbẹ́lọ́wà subhanahu wa ta'ala kó fẹ́sẹ̀ wá rinlẹ̀ lórí òdodo kó gbé wa borí gbogbo kèfèrí ẹ̀dá kó gbé wa borí mùnáfìkí ẹ̀dá kó gbé wa borí oníkèéta ẹ̀dá kó gbé wa borí àwọn aláìmọ̀kan ẹ̀dá gbogbo àwọn aláṣẹ wa lọ́nà subhanahu wa ta'ala bá tún wọn ṣe o látòkè dáàrin désàlẹ̀ dénú lẹ́ni kọ̀ọ̀kan wá gbogbo àwọn olórí wa ọlọ́dàkùn bá tí wọ́n fi tọ́jú wa nígbà tí wọ́n fẹ́tọ̀ ní kálukú lẹ́tọ̀ rẹ̀

àfẹ́tọ́lọ̀ ò bá fún làkáyè lókù ló rọkàn balẹ̀ ọkàn ò balẹ̀ ibo ni ò tádé ẹ̀yìn ìlú tiwa alhamdulillah kìí ṣe Port Harcourt kìí ṣe Lagos kìí ṣe Ìbàdàn àwa free níbo ṣé gbogbo bí tí kìíní bá ti lè wọ̀ láyé ẹ̀ free kìíní gbogbo tó bá ti wọ̀ láyé ẹ máa retí ẹ máa retí gbogbo ìdàmú nítorí globalize gbogbo ayé nìyẹn so ibo ló wá free ma ibo ni wọ́n ti gbé èèyàn pa ìbò ni wọ́n ti gbé èèyàn gbówó tó kò sí ọkọ̀ ò bá lẹ má láti mọ̀ bẹ́lọ́n pé wọ́n lọ ṣàánú wa ìfàyàbálẹ̀ ọkàn mọ́sàrẹ̀ fún wọn lórílẹ̀-èdè yìí kódà mọ́ dáwà mùsùlùmí fún gbogbo wa ní ó sì fọ ìbálẹ̀ ọkàn fún torí tí wọ́n tó jẹ́ mùsùlùmí bá fọkàn balẹ̀ táwọn sì tuntun tọ́kàn ò bá balẹ̀ ó rí láyé wá náà ọ̀rọ̀ ó dàbí ìgbà pé olówó kan láàrin òtòsí mẹ́fà kí láwọn Yorùbá pé wọ́n ní confam lólòsì lòun náà torí kò lè gbádùn ibi tọ́kọ̀ bá ti balẹ̀ rí ẹ̀sìn òfin sí ń bẹ̀ wọ́n kan balẹ̀ lásìláyé ń gbọ́ kútúbà subhanallah tó bá gbọ́ pàwù pẹ̀lú ògọ́ ọlọ́run èmi làwọn ẹjọ́ ọkọ̀ jáde mọ́ṣáláṣí kìí sọ̀rọ̀ àwàdà torí máa du ẹ̀mí tèmi kí tó rántí ẹlòmí bó ṣe rí nìyẹn ibi tọ́kọ̀ ò bá ti balẹ̀ tí jàgídíjàgan bá wà tí wàhálà bá wà ẹ̀ lè sọ̀rọ̀ ọlọ́run kó yá fẹ́ kíjà ò ṣẹlẹ̀ láàrin ìlú wọ́n mọ̀ pẹ̀tù síbí wọ́n mọ̀ pẹ̀tù sọ́ọ̀ ni ọlọ́ndakùn àfógún o àti láti tani àti láàrin ẹ̀yà síra wọn ni àfógún o torí àmàájà àti lè gbébọn torí wọn ò fi kọ́ wa kọ́sìmọ̀ yìí mọ́ lùwà káàmọ́ ta káàmọ́ ta rọ́bà sẹ́wọ̀n pé ìbá àti rọ́bà ti ta ọlọ́dákun mọ́sá ìsànú wọn o gbogbo àwọn olú tó wá rí bẹ̀ lágbàáyé islam ọlọ́dákun bá sànú wọn bẹ̀ la ilaha illallah subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa